الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين قلبا كيوبا صلاة و نينو ورا لوبا ọlọ́run ní wàlẹ́rí na àmọ́nù dájúdájú àwọn tí wọ́n ní ìgbàgbọ́ wà á mélòó sọ lìhàt tí wọ́n sì tún ṣiṣẹ́ rẹ̀ lánàá káfíọ̀rọ̀ ànihùn sẹ́yìn àtìhìn lanukaffira anhum sayyi'atihim sayyi'at òun náà ni àwọn aburú àwọn nǹkan tí ò dáa téèyàn ṣe tabdil òun ni wípé ká yí nǹkan padà ọlọ́wọ́n bá ní lanubaddilanna lahum sayyi'atihim lanukaffiranna anhum sayyi'atihim alkafaratu òun ni wípé kéèyàn pa nǹkan rẹ̀ kéèyàn fi nǹkan kan kó fi dí nǹkan kan kó fi parẹ́ ọlọ́run bá ní iṣẹ́ aburú tí wọ́n ṣe a máa ṣe kàfàrọ̀ ẹ̀ fún wọn ànábì muhammad sallallahu alayhi wa sallam ó ní wa atbi'i sayyi'ata alhasanata tamhuha ànábì ní gbogbo ìgbà tó bá ti ṣiṣẹ́ aburú gbìyànjú láti ṣe dáadáa láti fi tẹ̀lé téèyàn bá dẹ́ṣẹ̀ kan báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ tètè ronú pé kí ni ṣe olóore tó lè ṣe tó bá ti ṣiṣẹ́ olóore yẹn innal hasanat gẹ́gẹ́ bọ́lá ọba ṣe sọ àwọn ṣe olóore yudhibna sayyi'at ó máa ń pa aburú rẹ̀ àti rí ọ̀rọ̀ hadith àti ti rí ọ̀rọ̀ ọlọ́run ọba innal hasanat yudhibna sayyi'at iṣẹ́ dáadáa a máa pa iṣẹ́ aburú rẹ̀ lanukaffiranna anhum sayyi'atihim àwọn tí wọ́n bá ti ní ìgbàgbọ́ tí wọ́n ti tún ṣiṣẹ́ olóore ẹ̀san táwọn náà bá máa san wọ́n àkọ́kọ́ ń bẹ̀ òun ni pé gbogbo iṣẹ́ aburú tí wọ́n ṣe pátápátá a máa sọ di dáadáa fún wọn a máa fún wọn ní ẹ̀san olóore. wala najziyannahum bi ahsani alladhi kanu ya'malun àwa san wọ́n ní ẹ̀san tó lóore ju iṣẹ́ tí wọ́n ṣe lọ wọ́n ṣiṣẹ́ ẹyọ kan àsan wọn lẹ́san mẹ́wàá àbí ká san wọn lẹ́san seventy àbí ká san wọn ní ẹ̀san hundred àbí ká fún wọn ní ẹ̀san seven hundred ìlà àbọ̀ ààfin kẹsì rọ̀ àbí àwọn ìpele ìpele tó ju bẹ́ẹ̀ lọ béèyàn bá ṣiṣẹ́ olóore kan ọlọ́wọ́n bò ní fún yàn ní ẹ̀san ẹyọ kan. ànábìwá Muhammad sallallahu alaihi wasallam ó ní dájúdájú ọlọ́run ọba àlekè ọlá ó ti kọ́ kalẹ̀ pé idha hamma ahadukum bi hasana téèyàn kan nu yín tó bá ti ní ẹ̀mí póun fẹ́ ṣe dáadáa tó wá ṣe dáadáa yẹn ọlọ́run kọ ládá mẹ́wàá téèyàn kan nu yín bá wá ní láníyàn láti ṣe dáadáa kò wá ṣe ọlọ́run á kọ ládẹ́ ẹyọ kan kalẹ̀ fún bó tiẹ̀ láníyàn kó ń fẹ́ ṣe dáadáa ó ní téèyàn kan nu yín ìzàhámà àhàdókòǹbì fẹ̀yì àtìmí téèyàn kan ló yín bá ní àníyàn fóun fẹ́ ṣiṣẹ́ aburú wàhálà ó wá ṣe kátàbàlà hùsẹ́yì àtàwàhídà wọ́n á kọ́ ọ́lẹ̀ fún pé ṣíṣe aburú ẹyọ kan wọn ò ní ló ṣe mẹ́wàá ṣùgbọ́n téèyàn kan nu yín bá ní àníyàn pé òun fẹ́ ṣíṣe aburú kò wá padà ṣe kutiba lahu hasana látara pé kò ṣiṣẹ́ aburú yẹn ó máa gba aládé ẹyọ kan toró ti ṣiṣẹ́ olóore bọ́lá ṣe máa ń sọ ẹ̀sán nìyẹn. man ja'a bil hasanati falahu ashru amthaliha ẹni tó bá ṣiṣẹ́ olóore kan ọlọ́run ló máa gba ládá mẹ́wàá bó ṣe rí lọ́dọ̀ ọlọ́run nìyẹn bọ́lọ̀ ń ṣe máa ń sọ̀yàn lẹ́sàn lọ́dọ̀ ti ẹ̀ nìyẹn ló fi jẹ́ pé gbogbo wa ẹ ká gbìyànjú kárí pé a mójútó iṣẹ́ olóore iṣẹ́ olóore kan ò kí ń gbé lọ́dọ̀ ọlọ́run ọba ìjákòmí kọ́lá àbájẹ min khardalin fatakun fi sakhratin aw fi samawati aw fil ardi. yá ti bí Allah ọlọ́run ní tí iṣẹ́ olóore fẹ́ ṣe tó bá kéré gẹ́gẹ́ bí kòkòrò ọmọ náà gún àbí kòkòrò iná orí fatakùn sọ sọ̀kọ̀rọ̀ tẹ̀ tó wá wà ní inú àpáta iṣẹ́ yẹn kéré ó kéré lẹ́yìn pó kéré inú àpáta náà ló wá wà àbí kò tiẹ̀ sínú àpáta. Si aw fi samawati àbínú sọ́mọ̀ níṣẹ́ yẹn lẹ́tí ẹ̀ tọ́jú ẹ̀ sí ni aw fi ardi àbínú olè ló wà yá tó bá di ọjọ gbẹ̀ndẹ̀ àlìkìyàmọ̀ ọlọ́ àmúwá fún yín báyìí ló fi jẹ́ pé lọ́dọ̀ tó bá àṣepamọ́ òsì o àṣegbé òsì àṣepamọ́ ló wà èèyàn ṣe dáadáa ni ni ni o ṣe pamọ́ ni tó bá dijọ́ gbélé àlìkìyàmọ̀ ìyàrọ̀ oníkálukú àrí kọ́lọ̀ kò fi wá ṣe kò ń jẹ́ dáadáa gbogbo àwọn dáadáa tá a máa ṣe tá a fi súnmọ́ lọ́wọ́ ọba kọ́lọ̀ máa ṣe fún wa ṣe àwọn aburú tá a máa ṣe tá a ta ta rẹ̀ jìnnà sọ́nà kọ́lọ̀ máa ṣe là wá kó ràn wá lọ́wọ́ láti lè sí i wa ala wa ala Amen.